nke wono yemi wono gono yemi ayashibo gono yemi ayashibo ni wọ́n ká gbọ́ ìnàgbà. mo bá jọ́ mi oṣù mo bá ṣàlẹ̀ ṣíṣí káyé kan mo kò ní ṣe bàdà pé wono pẹ́ tó ṣílẹ̀ tó ṣílẹ̀ tó ní ṣí tọ́lẹ̀ mi ká pẹ́ nọ́nú jẹ́mi náà gbẹ̀nẹ̀ náà. Obi ṣẹ́kù káyé ó yá ẹ ọmọ Obi ìṣètò èjọmọ yá ẹ obìnrin ṣẹ́kù káyé ó yá ẹ ọmọ ojú ìṣètò èjọmọ yá ẹ obìnrin ṣẹ́kù káyé ó yá ẹ ọmọ ojú ìṣètò káyé ó yá ẹ ọmọ Oh yeah, no, como Twitch, YouTube y up. la vie. Faut se rendre utile dans la vie. fouille à maninde.